أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع إفضاله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa ní òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir ọ̀pọ̀ ààrẹ ìkẹyìn tí ọlọ́run ọba tí ó dúró jù wá a sì wà nínú súrọ́tù àpọ̀lá á dìde lórí ayẹyẹ lẹ́ẹ̀kẹjọ ọ̀rọ̀ ọlọ́run bá sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأي من قرية عتت أن أمر أن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ومن يؤمن بالله ويعمل صالحا يدخل من تجري يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bá wa sọ̀rọ̀ lórí àwọn ohun tó jọ náà tó fa obìnrin sílẹ̀ àti dídá wọn padà ṣe dáadáa fún wọn nígbà tí wọ́n bá ṣe é dà lọ àtàwọn tọwọ́ kàmá ọlọ́run bá wọn kìlọ̀ àkọ́kọ́ ń ṣe ìró fún àwọn amúnì. àwọn tó ń pè ọ̀pọ̀ ọ̀gbà àwọn ni wọ́n ọlọ́ni وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا mélòó mélòó ó ní àwọn ìlú tó tàpá sí òfin ọlọ́wọ́ àti òfin òjíṣẹ́ rẹ̀ àwa ṣe ìdájọ́ fún wọn ní ìdájọ́ tó le koko àwa ṣe ìjìyà fún wa ìjìyà tọ́kàn pọ̀ bàbá ọ̀pọ̀ wà bá àdà àmìhà ó wá di ẹ̀ṣẹ̀ wọn lọ pé ìgbẹ̀yìn wọn ọ̀dá wàkàdà àkèbàdàn àmìhà kò sọ̀rọ̀ ọ wá jẹ́ ìgbẹ̀yìn wọn òfò ni àti àtàrà. عطاء بن يسر قل وكثير من القرى عصى أهلها أمر الله وأمر رسوله أقوى nínú àwọn ìlú tẹ́tàpá sí òfin ọlọ́run ọba àti òfin òjíṣẹ́ rẹ̀ wàtàmáàdà òfin tòwéyàlèhìn wà kúkúrèhìn wọ́n kọ̀ntínú láti máa ṣiṣẹ́ bí wọ́n ṣe àti ìrékọjọ́ ẹnu àlà àti ṣíṣe kékeré sí ọlọ́run wa fàhà sàbẹ̀náhà fàhà sàbẹ̀náhùn àlà àmàlìyìn ti dúnìá ìsáàbà ìṣòwìlà àwa ṣe ìṣirò sẹ́wọ̀n nílé ayé ní ìṣirò tó le koko wà àdàbẹ̀náhùn àdáàbà àbúrò nìkàrà àwa ṣe ìyàgbé wọn tóbi tọkàn kọ́. فتجرعوا سوء عاقبة حسوبهم وكفرهم وواتوا aburú iṣẹ́ ìṣẹ̀kùn ṣe àti ìtàpátòfin ọlọ́run ọba tó ṣe àtẹ àgbẹrùgbẹrù àgbẹrùgbẹrù pẹ̀lú wọn. wàkàna àfúkàtò kùfìrìm àlàkàlù ọ̀sọ̀ ọ̀wádé ìgbẹ́ni kẹfẹ́rí tó ṣe sọ́dọ̀ ọba ìparun ni bẹ́ẹ̀ sì ni òkú ló jẹ́ fún wọn lá òṣùrọ̀ àdàbà àtàwọn èyí tí ò sí òkú míì tuntun. المعنى الإجمالي عليكم السلام lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó pa wá láṣẹ tí ó gbọ́dọ̀ jẹ́ pé àsìkò tí obìnrin bá ń ṣe háìdọ̀ lọ la gbọ́dọ̀ ṣe. bákan náà pé ọ̀rọ̀ àyàn oníká fi obìnrin náà sílẹ̀ kó parí ríjà rẹ̀ nínú ilé rẹ̀. bákan náà jíjẹ fún ẹni tó ń ṣe ríjà àti múmi fún àti ìtọ́jú ẹ̀ tí wọ́n bèrè tó ṣe ìdàgbà tó bá lè jẹ́ ẹni tó lóyún sínú tó bá ti bí ọmọ ẹ̀ ìdà rẹ̀ parí nù ọkọ rẹ̀ tó kọ́ ẹ̀ kó tọ́jú ọmọ tó bí fún un yálà kó wà nǹkan tó sọ fún ìyá ọmọ lórí àti máa tọ́jú ọmọ àbí kó wá obìnrin míì. yọ tọ́jú ọmọ rẹ̀ fún un. bákan náà ọlọ́wọ́ ti ó kì wá lọ wípé ẹnu àlọ́ ọlọ́run ọba ni rí kọjá rẹ̀. ó sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá rí kọjá ẹnu àlọ́ ọlọ́run àwọn yẹn àwọn ni wọ́n ti orí ara wọn. ọlọ́run ń bákan náà ọlọ́run wa sọ̀rọ̀ fún àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó o fi àtẹ rẹ̀ tó o fi ṣiṣẹ́ ọlọ́run wa sọ fún wa pé wọ́tà ẹ́jìn ní kọ́rì àti عاشت عن أمر ربها ورسوله أي مشرك لمكة أي طلع قطع سفيريه bẹ́ẹ̀ tẹ̀lé òṣìṣẹ́ náà níbi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin kọ́ ni àkọ́kọ́ mélòó mélòó làwọn ìlú tí wọ́n ti gbàgbọ́ sí òfin ọlọ́wọ́ ọba àti òṣìṣẹ́ rẹ̀ a padà wá dá wọn lẹ́jọ́ ní ìdálẹ́jọ́ tó tóbi tó le koko àwa fìyà jẹ ìyàtọ̀ ẹ pé ọkọ̀ ò lè fẹ́ ọkàn kọ́ gbogbo ẹni wọn bá gbọ́ létí kò ní fẹ́ bọ̀ gbogbo àwọn gbogbo ẹni tó bá fojú rí kò tó fẹ́ wò ó torí pé ó burú dà lóríṣiríṣi ìjìyà kọ́nà ọba fi jẹ wọn. kẹ́lìmà àwọn ismu ni orúkọ ni the adad tẹ̀sí tá a fi máa ń pe nǹkan tó ìdí ló ta sọ pé pípọ̀ nínú àwọn ìlú tí wọ́n tàpá tó fi ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá pa wọn. òun náà gẹ́gẹ́ bíi tẹ́kùnà kan tó máa wá nínú àlùfáàlì tí wọ́n ètò kẹ́rẹ́ yìí. òun náà ó tún ṣe àbálí pẹ̀lú ẹ̀ pé ìtọ́pọ̀. àjẹ́ kọ́ríyà kí ni pápá lérò pẹ̀lú kọ́ríyà alùpàdé àkọlọ́ lọ́nà bá sọ̀rọ̀ òun sì kọ́ ni wọ́n fẹ́ pe àkíyèsí wa sí àwọn tá ń gbé bẹ́ẹ̀ ìpè torí pé ìlú òun ò ní kankan ti pẹ̀lú òfin ọlọ́run ọba àwọn tá ń gbé ní ìlú lọ́nà bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé wàtí á lè kọ́ ìyàtọ̀ ìyàtí kò nà fi hà ẹ bèèrè ìlú èyí tá a gbé nínú ẹ̀ kì í ṣe ìlú lọ́rọ̀ ní kábẹ́rì ju àwọn tí wọ́n gbé nínú ìjọ. helman láti di òtún ó ní kéèyàn ọba tẹ̀lé ọlọ́wọ́ ọba ó kọjá inú àlá rẹ̀. ويكون عليه وكثير من أهل القرى المادية pípọ̀ nínú àwọn ará àwọn aráàlú tó ti kọjá wọ́n pọ̀ gan-an dájúrẹ́rẹ́ kọ́rọ́jú àgbọ̀ àtìlá wọn tẹ̀lé ọlọ́run ọba wọn tẹ̀lé òfin rẹ̀ wọ́n kọjá ìlú àná ọlọ́run wà á kọ́ rọ́ṣúrúṣù làwọn wọn sì bọ́ sí òṣìṣẹ́ náà wọ́n tàpá sí òfin rẹ̀ wàtàkàbàrò wàtàbàrò ọdún àti ìbáraẹ̀ká lọ́ba wọ́n wọ́n ṣàgbẹ́rù gbẹ́rí láti tẹ̀lé òfin ọlọ́wọ́ ọba wọ́n mú ṣàfà àti òṣèlú lóṣèlú àti tẹ̀lé àwọn òṣìṣẹ́ rẹ̀. Wàkàtà ti nà sí ìdá dáàdì ka an tẹ̀lé àléhìn àfàdàbò bẹ̀sí dàdàfẹ́ ọ̀. Ó wá jẹ́ pé ìgbẹ̀yìn rẹ̀ àpadàbọ̀ wá rẹ̀ ó ní pé gbogbo àwọn tẹ́tí wọ́n ṣe níṣẹ́ láburú gbogbo ẹ̀ láti mú wọn àwa bẹ ẹ̀sán tẹ́ aburú fún wọn lé ètò lè koko àwa fi ìyà jẹ wọn ní ìyà tí ojú bá rí àyọ̀ ọjà tẹ́tí tẹ́tí bá gbọ́ ọkàn gan yọ pààyà torí pé iṣẹ́ ẹ̀kú tí wọ́n ṣe ìbínú tó lọ sí ìlú ìyàbá òjò wọn. هذه شيء النكر كلمة النكر قلني ما ينفق قلت يوفي وكفى ọpọlọ ẹdáàmọ kò lè gbé e torí pé o ti burú pọ jù irú ìyá báwọn kò ní ọlọ́wọ́ bá ti ló fi jẹun ọlọ́wọ́ sọ pé fàá sàbẹ̀náhà ìta àbẹ̀ṣẹ̀ ìyá wà sàbẹ̀náhà. عذابا نكرا أواسي في مدرة ميت كل مخرج في سنوات أتوافي يجمع يأتي أخطاء ohun tá a gbà lérò pẹ̀lú ìṣirò fẹ́ o ní pé àtúnwọ́lẹ́sàn iṣẹ́ tí wọ́n ṣe àfihàn ìwọ́n pẹ̀lú ẹ̀rí pé ọlọ́run sọ pé àádá ọlọ́run lẹ́wọ́ àdáàbà ní ìṣẹ̀lú ìdá tó pé ọlọ́run sọ tẹ́lẹ̀ pé òun pèsè ìyà tó tóbi tó le koko ó pèsè rẹ̀ dìgbà. bákan náà ọlọ́run tó fẹ́ àlàyé fún wa pé ìyà tó jẹ́ wọ́n àwọn gangan ni wọ́n fi ọwọ́ àwọn fà ẹnì kankan kọlọ́fà ìsìyà fún wọn ọlọ́ni fàdákọ́ wà bá dà ámì ha wà káàdà áàfin bàtò àmì ha kó sọ wọ́n wá tọ́ aburú sẹ́wọ̀n wọ́n tọ̀ wọ̀ sẹ́nà wọ̀ báyìí oní tó tóbi tó wúwo oní wọ̀ báyìí gẹ́gẹ́ bí alùwàkìlì torí wàá jẹ́ pé sábàbí tí a fi fi ìyà jẹ wọ́n kò ní pé ìbàjẹ́ tí wọ́n ṣe ó tóbi pọ̀ jù. tó wà báyìí yẹn lédè ìbò bíi consequences evil result iṣẹ́ tí wọ́n ṣe wọ́n wá kọ̀wọ̀ èyí tá a fi pé tá a fi pé ní kíkọ́wò ni pé. ìyàmí tó ń dé ó dè wọ́n jọ pé jà kẹyàmà èyí tí wọ́n jẹ ní ayé wò nìkan kọ́ wọ́n tún wá jẹ èyí tó lágbára jù ẹ lọ tó jọ pé jà kẹyàmà ìdí tá a pélé ní dọ́wọ́ wọ́n tọ́yàwó ni àti ìtìyàjẹ wọn tún náà wọ́n kàkọ́ wò lásán ni. àyè فترتب على هذا الحساب والعقاب أن ذاق أهل تلك القرى سوء عاقبة غدرهم ó wá jẹ́ pé nígbà tá a ṣe ìṣirò tẹ wọn ó wá padà dà kọjá pé ìgbẹ̀yìn wọn ni tí wọ́n fi tó ń di ìyà tó tó le koko torí pé iṣẹ́ táwọn náà ṣe iṣẹ́ tó burú ni. wàlùjẹ̀dá lè dé ìsìn àmàlì bẹ́ẹ̀ sì ni ẹ̀kan irun táwọn àti náà lè yọ̀ fi gbẹ̀kan. ọ̀rọ̀ náà tó ní wà ká yé mi kọ́ yẹ kí ọlọ́run sọ láyé ibòmí lè tó pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà tó ní wà ká yé mi kọ́ yẹ kí àhàdàdínàhà وهي قادمة فهي قاوية على عروشها وبئر معطلة وقصر مشيد ọlọ́run mélòó mélòó ó ní àwọn aráàlú tá a pa wọn run nígbà tó ń pé wọ́n ti àbò súnmọ́ orí ara wọn wọ́n kọjá ẹnu àlà ọlọ́run àwa sọ ìlú wọn di ahoro tí ò sí nǹkan kan nínú ẹ̀ mọ́ àwọn kànga wọn ti ró nínú ó bàjẹ́ àwọn ilé ńláńlá tí wọ́n kọ́ torí ìbàdàn gbogbo ẹ̀ ó di ahoro tí ò sí nǹkan kan nínú ẹ̀ mọ́ lórí kí ni torí pé wọ́n ti àbò sí sórí ara wọn àwọn àpáàdé gúnnù níbí òní kúfù bìlá torí pé wọ́n ti tètè ní sọ́lọ́wọ́ bá wọ́n ti rí orúṣòro wọ́n sì tún já ọ̀rọ̀ òtútẹ́ wọn wọ́n pè ní rọ́. ó wá jẹ́ pé sábàbí ìpamọ́rún tá a pamọ́rún ìlú wọn wá di àwòrán tí ó ti ìgbà kan bẹ̀rẹ̀ ní sẹ́yìn ibi tán ti ń rún mi mú gbogbo ẹ̀ ló ti bàjẹ́ torí kò sẹ́ni tó ń fàfà ní pẹ̀lú ẹ̀ àwọn ilé dáadáa tí wọ́n kọ́ tí wọ́n pè ní kọ́sùlù gẹ́gẹ́ bí ilé ọba yọjú kọ́lé ìrọ̀rùn gbogbo ẹ̀ di àwọn ojú òfin ìṣọ̀kan tó ń gbé bẹ̀ mọ́. bákan náà wọn ti sọ fún mi pé wákàtí àdìsá àbúrò ìka ìgbà àkọ́gbà ìkúrọ̀ wọ̀nyí àlímọ̀ ṣùgbọ́n báwo ni ọlọ́run ọba bó ṣe máa ń mú àwọn aráàlú tí wọ́n ṣe àbòsí fún orí ara wọn tí wọ́n ṣe pèsè rí sọ́lọ́run fọ́lọ́run bá bá wọn mú tán ìbámu tó le koko ni ọlọ́run máa ń bá wọn mú. ó wá ní sọ̀híhù sọ̀híhù bùkárí àti muslim nínú àdìsá àti musa al-ashari pé àdéhùn sọ̀rọ̀ wà wà ní ọ̀sẹ́lẹ̀ ọ̀gbẹ́ pé ìnàmọ́ra làyúlì lè bọ́ọ̀lì ni hàtà ìlà àkọ́làwó làmúlùfìlìtìbò tó nàkọ́ra وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد àdébùtà sálà sọ pé dájúdájú ọlọ́wọ́ bá a máa tẹ àwọn alábòsí a máa jẹ wọ́n lẹ́kẹ́ àwọn tó ń ṣe àbòsí fún orí ara wọn tó ti òṣìṣẹ́ rẹ̀ tó ọ̀pá wọn gbọ́ ọlọ́run máa jẹ wọ́n lẹ́kẹ́ débi pé nígbà tí ọlọ́run bá gbọ́ wọn mú tán wọn à ní bọ́ lọ́wọ́ ẹ̀ èyí náà ni àdéhùn àtàlà wọn ka áyà yìí ìgbámú ọlọ́run ọba tí ọba gbá àwọn aráàlú mú tí wọ́n ti àkóso sórí ara wọn ẹ̀nà àkùnàwó àdínú ṣẹ́bí ìgbámú ọlọ́run ọba ìgbámú tó ní kókó lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó wá ní irú ilé. ìrọ̀ àyà yìí ibnu kadir ó kà pé wàkáì wàkáì وكائن من قرية عتت عن أمر ربها وكائن من وكائن من قرية قرقيوة وكائن نوكا أو يكون له أقول انتهاء أو كقي وكأي من قرية باتني لتما قراءة بجد كفناني إذا بيتني tó tó jọjú tó sì lẹ́sẹ̀ lẹ̀ nínú èdè àrọ̀. Kìráà méjèèjì kìráà ni tí ó ti tó fẹsẹ̀ rinlẹ̀ tí àwọn àbá tí wọ́n tẹ́wọ́ bà. Bákan náà, ọlọ́run kò ṣe dàrí ni ìlú wo ni. Ọkàn sọ pé mélòó mélòó ní àwọn ìlú. Ọlọ́run ti dàrí ìlú náà. bẹ́ẹ̀ sì ni irú àdáka wo lọ́lọ́run irú ìyàwó ló ti jẹ wọ́n ọlọ́run ti sàrí ilẹ̀ torí pé àwọn tọ́nà ń jẹ níyà ìyàwó oríṣiríṣi olúkúlùkù wọn ọlọ́run máa jẹ wọ́n ní sáyíà gẹ́gẹ́ bí àti ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ àti ìjọ ṣùáì àti ìjọ ànábì musa oríṣiríṣi ìjìyà fọ́kàn ọ̀jọ́ra wọn lọ́lọ́run ti jọ wọn. lẹ́yìn náà ọlọ́run tó bá kan ìjẹ́ ní ẹ̀rẹ́ tó wá kàn pa wọ́n á sọ pé àádọ́mọ́ òun náà wọ́n máa dábàá ṣẹ̀dí dáa. فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا أعد الله لهم عذابا شديدا ọlọ́run ọba ti ṣe ó ti pèsè ìyà tó le koko ó ti pèsè rẹ̀ léde rán fàtẹ́kùnlá ya olùdàgbà orílẹ̀ èyí ẹ̀yin tẹ́ ẹ gbọ́n ẹ̀yin ọ̀jọ̀gbọ́n torí yín pé ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyà ọlọ́run ọba ẹ pa òfin ọlọ́run ọba mọ́ ẹ sì jìnnà sí ohun tí ọlọ́run ọba kọ̀ fún yín láti ṣe. ọ̀dẹ̀ ẹ̀ńdàlọ́ ọba òyìnbó ikú lè kọ̀ọ̀ torí pé ẹ ní àwùjáde mọ́ a ti jàre yín àsọtẹ́lẹ̀ tí wọ́n fún yín a ti mú ìrántí wa bá yín láti máa ra yín létí ó ní kíra ọlọ́run ọba àti òṣìṣẹ́ rẹ̀ tọ́lọ́run rán. tó ẹ wá ní rí àwíjà ẹ wí lódọ́gbẹ̀lẹ̀ àgbẹ̀hàmù. ọlọ́run ni a ti pe èsè ìgbìyà tó le kókó a ti pè é lẹ́dẹ̀ mọ́. torí ìdí ẹ̀yìn ẹ̀yìn tẹ́ ẹ ní ọpọlọ tẹ́ ẹ gbọ́n tẹ́ ẹ máa ronú ẹ̀páyà ọlọ́run ọba ẹ jìnnà tí ń tọ́ ọlọ́run ọba bá kọ̀ fún yín ẹ òfin rẹ̀ mọ́ kọ̀dẹ̀ anzala lọ́hùn ilé ikùn dìkọ̀ dájúdájú ọlọ́run bá ti sọ ìrántí ó ti sọ kalẹ̀ fún yín torí láti máa ra yín létí. apá òun yẹn sọ ó ní àádọ́gbọ́ òlè àwòlá ìkọ́ àlẹ́bí ìnàfàkọ̀ òun ọlọ́run bá pèsè ìjìyà tó le koko fún àwọn. àwọn wọ̀nyí tí wọ́n kọjá ẹnu àlọ́ ọlọ́run ọba wọ́n kọ́ dàpọ̀ amúrọ̀ wíwọ amúrọ̀ tí wọ́n tàpá sí òfin ọlọ́run ọba àti kí òjíṣẹ́ rẹ̀ ọlọ́run pèsè àdáàbà báyìí ṣèjà ìjìyà tó le koko níbi líle koko rẹ̀ gan. Bàbá ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ sì gbọ́ ìkìlọ̀ ẹ má jẹ́ kí ọlọ́run ọba ń bínú sí yín yá àfáwọ̀ ìrọ̀kọ́lù rọ́ọ̀dì hà ẹ̀yin ọlọ́pọlọ tó pé bẹ́ẹ̀ sì máa fi ronú alẹ́bí náà sọ́tàkù lọ́wọ́ ọ̀tún náà wà á ìṣẹ́lẹ̀ àwọn ọlọ́pọlọ tó gba àwọn ọlọ́wọ́ ọba àti tòjútẹ́ rẹ̀ tó sì fi ṣèlérí rẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin là ń pè é pípẹ́ ìpáyọ̀ náà wà. وقد أنزل الله إليكم أيها المؤمنون ذكرا يذكركم به torí pé ọlọ́run bá ti sọ̀kalẹ̀ fún yín ẹ̀yin múmi ní ìrántí tí ọmọ ara yín létí wọ́n yóò na ìtí ń bẹ fún yín ní oore nípa pé ẹ̀sọ́ ọlọ́run ọba kọ́ ẹ̀ sì ń ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ rẹ̀. sọ àyà yìí ó ṣàfihàn pé ọlọ́run ti pèsè ìdíyálẹ̀ fún gbogbo àwọn olórí funfun tán ṣàpàṣòfin ọlọ́run ọba tí wọn ò gbọ́ sí ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n ń kọ̀tínú láti máa tẹ aburú láti máa tan aburú kálẹ̀ lórílẹ̀ ayé. Fífẹ́ ìjìyà tó bá yín lé ayé díẹ̀ lẹ́rìí o. Èyí tó ń gbé gbogbo ń bọ̀ wájọ́ ń gbéra ẹ̀yà rà. Torí pé ẹ̀yà kẹ̀kẹ́ sọ́lọ̀ ẹ̀ ti àgbẹ̀rù kan rí sọ́lọ̀ wọn Lẹ́yìn náà ọlọ́run tó wá ń ṣe ìrántí fún wa pé a bẹ̀rù òun kó bá lè wọ́n jẹ pé irú ìjìyà tó dé bá wọn yóò dé bá wa náà fàtàkùn lọ ha ya olè àlùbá àlẹ́bí na àmọ́ ẹ bẹ̀rù ọlọ́run bá ẹ̀yin ọlọ́pọlọ sẹ́ẹ̀sì nígbàgbọ́ kọ̀dà ánzà lọ́wọ́ òyìnbó kò dé kọ̀ dájúdájú ọlọ́run sọ wáàdí kalẹ̀ fún yín ó ti sọ ìrántí kalẹ̀ fún ní sẹ́ẹ̀lì bá a máa rántí ọlọ́wọ́ bá. kẹ́lmà albaab oníjàpọ̀ ló ọwọ́ làákùn tẹ̀lé òní ọpọlọ tó pé tí ò ní dàrú tó sí àìpé nú ẹ̀ alẹ́ ni yẹn ṣòro sọ́ọ́hìwòwú ìlà àìwọ̀nba ọpọlọ tí máa sọ ẹni ó ní lọ sójú ọ̀nà oore àti ìtẹ̀lé ọlọ́wọ́ ra. kí ni tá a bà lérò pẹ̀lú àdìkà wọ́n ti àǹzára mọ́ òun ilé ikún dìkọ̀ àdìkà méjì kí ni tọ́lọ̀ ń bà lérò pẹ̀lú ẹ̀. àwọn afáàní àdìkà ó ní alukur'an. a pe alukur'an ní dìkà ní ọ̀nà tó pọ̀ nínú alukur'an. قال لقد أنزلنا إليكم كتابا sí ìdíkùrùkùn dájúdájú àkọsílẹ̀ àkàkalẹ̀ fún yín lọ́yẹ́ pé ìrántí ń bẹ́ẹ̀ fún yín. bákan náà ìpè àwọn múmi mi ní ulul albab ọlọ́pọlọ tó pé tó jọjú tí ò sí àrùn kankan nínú ọpọlọ náà torí pé olùfáyọ̀ ọlọ́wọ́ ọba ni wọ́n àwọn ni wọ́n máa tẹ̀lé òfin ọlọ́wọ́ ọba àwọn ni wọ́n máa tẹ̀lé òfin òjíṣẹ́ rẹ̀ ìwà dáadáa tọ́lọ̀ ń pa wọ́n látẹ̀rẹ̀ ni wọ́n ìwà burú tọ́lọ̀ ń kọkùnrin wọn wọ́n dènà ìdílò tàbí pé wọ́n ní ọlọ́kọ̀ọ́lọ́ tó pé èyí fi hàn pé kékeré ọ̀lọ́kọ̀ọ́lọ́ torí pé tọ́ba lọ ni tọ́pọ̀ ọmọ rẹ̀ sì tọ́ sójú ọ̀nà oníṣèkẹ̀kẹ̀ rí sọ́nà àwọn àmì oríṣiríṣi ní ilẹ̀kùnlé ayé tó fi hàn pé ọlọ́run bá tóbi bẹ́ẹ̀ sì ni àmì wà fún tí ó fi hàn pé ilé ayé àní ju sínú àní àní sínú rẹ̀ ọjọ́ kan èyí ó kú pẹ̀lú pé ó fàyè rẹ̀ gbogbo ìgbésí ayé tó wá gbé o kọ́ wá jẹ́ pé kò sí ìṣirò sẹ́kàǹkà tí ó sì yọ jẹ́ pé ọlọ́run dá pẹ̀lú eré nù. náà ọlọ́ni rọ̀túnlá ní yàtúlù àlékún àyà ìlà ìlúwa ìlà tó رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا ọlọ́ni rasulan yatlu alaykum continuation ọlọ́run tó ní kọ̀dẹ̀ àrùgbàdà kọ́wé alaykum lè kọ̀ dájúdájú ọlọ́run ti sọ ìrántí kalẹ̀ fún yín kí ni rasulan òjíṣẹ́ kan na alaykum ayatillah tí ó máa ka síra ọlọ́run ọba fún yín àti àwọn ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور torí àti mú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wọ́n sì ń ṣiṣẹ́ rere kúrò nínú òkùnkùn àìmọ̀kan lọ sínú ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ wọ́n máa yí omi bìlá wọ̀nyá àmàlù sọ̀rọ̀ gbogbo ẹni tó bá gba ọlọ́wọ́ wa kó tó fi ṣiṣẹ́ rere gbèrè kí n ń tẹ́lẹ̀ ní sáà kí àlàyé ọlọ́run ọba yóò fi sínú bàjẹ́ra etí akérèmọ́kú odò tí ń sàn lábẹ́ rẹ̀ ọ́ọ̀lì dínà sí abàdà wọ́n máa gbé lọ níbẹ̀ gbére náà ní jáde ọ̀dẹ̀ àkùsàn ọ̀gbọ́n ọ̀dáwó rí kọ́ dájúdájú ọlọ́run bá ti fi ó ti ṣe ìtọ́jú rẹ̀ ó ti fún ní àsìkò tó dáa jù tí ò sí nǹkan míì tó tó dáa tó ó ní àìsàn náà. àfáwọn onímọ̀ yẹn sọ ó ní wàhálà dìkà wúwà wọ̀sùn ìrántí dáwì ó ní òjijì ọlọ́run ọba sọlọ́mọ́ wàhálì wọ̀sùn bẹ̀rẹ̀ yẹ́pọ̀rọ̀ wà lẹ́kùn àyà ti là yọ́ máa ka ayọ̀ ọlọ́run ọba fún yín mo wà sí hákì lẹ́kùn hákọ́ mi lẹ́nu báwọ̀ yóò sì máa ṣe àlàyé ìdáyàbọ̀ níbi irọ́ àti òdodo. níbi ìmọ̀nà àti ọ̀nà àná fẹ́ yóò péjọ lẹ́bí iná sọ́dákú àwọn àwọn ọ̀sùn rẹ̀ torí pé láti mú àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n gba òṣìṣẹ́ rẹ̀ gbọ́ láti mú wọn kúrò وعملوا بما أمر الله به وأطاعوه من الظلمات لوتي واستفدوا من رضا قولته ọba. láti mú wọn kúrò nínú òkùnkùn kèfèrí àbí òkùnkùn àìmọ̀kan ìlànà ìmọ̀ lọ sí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀. ومن يؤمن بالله ويعمل عملا صالحا gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì ṣe iṣẹ́ rẹ̀ yòdòfílù jẹ̀nà ní ìṣẹ́jì ìṣẹ́jì ìṣẹ́jì ìṣẹ́jì àṣìjáàrùhà ìṣẹ́jì àṣìjáàrùhà àlhàrùn yóò kì sínú ọgbà àjẹrà èyí tí akéré mọ bó odò tí ń sàn lábẹ́ igi inú rẹ̀ máa kì sí nàfíà abàdà wọ́n sì máa gbébẹ̀ lọ péré. Kọ̀dẹ̀ àkàlà ń bọ̀ wòlé lómi ọ̀sọ́ alẹ́ rísọ̀ òkú jáde. Dájúdájú ọlọ́run ti ṣe ìpèsè. Arísìkì tó da fún múmi ní tó ṣiṣẹ́ nínú ọgbà àjẹrà náà. tó níbí ó fi hàn pé ohun tí agbàlérò pẹ̀lú àzíkẹ̀ ó ní òṣìṣẹ́ níbi iná wọn sọ pé ọ̀rọ̀ súwúlàn òṣìṣẹ́ kan òṣìṣẹ́ òṣìṣẹ́ ní anábì muhammad sallallahu alaihi wa sallam so ìtumọ̀ ni pé ẹ̀páyà ọlọ́run ọba ẹ̀yẹ lónìí dájúdájú a ti sọ tí ọlọ́run palẹ̀ aṣọ kalẹ̀ fún yín a sì fi rán òjíṣẹ́ kan tí ọ̀nà kà fún yín àti ọ̀nà kà òfin ọlọ́run bá àti ìjíṣẹ́ ọlọ́run bá fún yín. torí àti múni kúrò nínú òkùnkùn ẹ̀sẹ̀ àti òkùnkùn àyèmàkan òkùnkùn ìṣẹ́bọsọ́lọ̀ wọn bá lọ síbi ìmọ́lẹ̀ ìmánì. tó àyà yìí ń tó kó sí nínú àwọn àtúmọ̀ ọlọ́run bá tún sọ ń bomi pé huwa lẹ́rí yunazzilu alayhi huwa lẹ́rí yunazzilu ala abdihi ayatin bayyinat lèyí kúrìjà kùn nínú kùnùmá sí ìlànà ọlọ́run ọba olóṣọ̀kalẹ̀ lórí ẹrú rẹ̀ àwọn àyà tó ń hàn gedegbe torí àti mú ikúrò nínú òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀. so huwa lẹ́nu yunazinu ala abihi abihi ń bí wọn ni anabi muhammad sallallahu alayhi wa sallam ayatin bayyinat ní alukur'an alazim bí yukhrijakum min adh-dhulumati ila an-nur torí àti inú kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ẹni pé kí Qur'an kó lè mú yín kúrò nínú òkùnkùn àìmọ̀kan àti ìṣẹ́bọsọ́nà ọba àti iṣẹ́ ẹ̀fẹ̀ lọ síbi ìmọ́lẹ̀ ìṣe ọlọ́run ọba lọ́kan àti ìmọ̀nà iṣẹ́ rẹ̀. tí ó gbé yín e dé ọgbà ìlera. Aya àkọ́lá kìí ó mú àwọn oríṣiríṣi ìmọ̀ àti òye ó mú wa nínú aya rẹ̀. so ọlọ́run ọba lọ́sọ ayà náà kalẹ̀ torí àti yọwọ́ kúrò nínú àyèmọ̀kan tá a máa ń ṣe nígbà tá a bá kọ obìnrin nínú àyèmọ̀kan tá a máa ń ṣe nígbà tá a ní fi obìnrin lẹ̀ láti ṣe ìdààmú ilé wọn níbi àyèmọ̀kan tá a máa ń ṣe ní ọ̀nà tá a máa gbà kọ obìnrin sílẹ̀ àtàwọn oríṣiríṣi àyèmọ̀kan níbi títọ́ ọmọ àtàwọn nǹkan ní ìtura ọ̀gbọ̀dá tí ọlọ́run sọ ayà ìtàlẹ̀ fún yíra ti lọ kúrò láti yọ ọ́ kúrò nínú àìmọ̀tán bí ẹ̀rọ sí ibi ìgbàdẹ̀ tí ọlọ́run bá ti gbé ní. Wọ́n dí ayà ìkó sínú ọlọ́run sọ ní ojú nínú àlùkò rán lọ́nà tó pọ̀ ní tó jọ bẹ́ẹ̀ ọlọ́ni yá ayọ̀ nasu ọ̀dìjà àkùnbùrhánù ní rọ́bìkù wà á ń zálà ilé ìkùn lóran lóbi iná. a pé ẹ̀yin èèyàn dájúdájú ẹ̀rí ó ti wá fún yín láti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba a ti sọ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó hàn àsọkalẹ̀ fún yín. bákan náà ọlọ́run sọ fún mi pé ọ̀dìjà àkùnbùrhánù ní rọ́bìkù. وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم dájúdájú ó ti wá fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín ìmọ́lẹ̀ àti tíra èkó hàn gbedengbe torí àti tọ́yín sọ́nà ọ̀nà àwọn tí wọ́n gba ojú ọ̀nà ìyọnu ọlọ́run ọba àti ojú ọ̀nà àlàáfíà torí àti mú kúrò nínú òkùnkùn lọ sí inú ìmọ̀lẹ̀ pẹ̀lú àti ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni yóò máa tọ́ yín sọ́nà ọ̀nà tó tọ́ ọlọ́run tó tó ń pé fàábìnrin òbí láì wà sóòlè wà lórí lẹ́bí àìsàn náà ẹ̀bà ọlọ́run ọba bọ́ àti òṣìṣẹ́ rẹ̀ àti ìmọ̀lẹ̀ tá a sọ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀. bákan náà ọlọ́run wọn nàbí na ámàlù bíi wà á zàrú wà nàfàrú wà tábà ònúrò lẹ́bi oúnjìlá máa rú kódà ìka ọmọ ìlúkùnkùn. àwọn tí wọ́n gbàgbọ́ lọ́sìn ìrànlọ́wọ́ tí wọ́n kí lẹ́yìn tí wọ́n tẹ̀lé ìmọ̀lẹ̀ tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún àwọn yìí àwọn ni wọ́n ní èrè jẹ lójú ọ̀gbẹ̀dẹ̀ àlùkìyàrọ̀ ọlọ́run tuntun bò ní pé wà láti jà àlùmáwò lóra láàdì bí ìmọ̀lẹ̀ṣà omi ìgbà ìdìlà àti kùránì àti ní ìmọ̀lẹ̀ tá a máa fi tọ́ àwọn tó bá wù wá nínú ẹrú wa tá a máa fi tọ́ wọn sọ́nà. so alukur'an ìmọ̀lẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ìmọ́lẹ̀ lòun náà. lẹ́yìn náà ọlọ́run wá sọ ẹ̀sán tí ń lọ fún ẹni ó ní ìmáàlì tó ń ṣiṣẹ́ rí ọlọ́ni ọ̀nà ìlú mi ń sílá ìwàyà àwọn ẹ̀kọ́ rẹ̀ àgbẹ̀ ìṣẹ́lú jẹ̀lẹ́tì tẹ́jìrì ní jáde àlàáhùn kan nìyí nàfíà àbàdà gbogbo ẹni tó bá gbọ́ lọ́rọ̀ bá gbọ́ tó sì ṣe iṣẹ́ rẹ ọlọ́run yóò mú ọ ọgbà ìdẹ́ra èyí tí akéré wọn bó odò tí ń sàn lábẹ́ rẹ̀ wọ́n máa gbéwẹ̀ lọ gbére tó ò ní jáde. Bọ̀dé àkùsọ̀nà ọ̀hún làwọn olùkọ́. Dájúdájú ọlọ́run bá ti ṣètọ́jú tó nínú ọgbà wọ́n ní kúlù máa yà ń tẹ́sùn bí èsì sáà ń tẹ́sùn ní àrísì wọ́n ní gbogbo tí èèyàn máa fi sáǹfààní wọ́n ní àtẹ̀sùn ní àrísì. èyí ni pé ọlọ́run bá ti ṣe ìtọ́jú léè tó pọ̀ tí ò lè tán fún àwọn múmi ní òdodo tó ń fàkó pẹ̀lú ọlọ́run ọba àtijọ́ bẹ́ẹ̀ àṣeyámà àti tọ́jú fún wọn nínú ọgbà àdẹ́rà ní ìtẹ́nu máa jẹ àti ibi máa mu nínú tójú máa rí àti tójú òtẹ rírí àti etí òtẹ ẹfẹ ẹkọ rí àti etí òtẹ ẹsẹlẹ sínú wípé ọmọ ànábì ádámù òtẹ rí o wípé nǹkan bẹ gbogbo ẹ láti tọjú ẹlẹkan nínú ọgbà àdẹrà ọlọsùn wa nínú ẹ ọlọsùn wa ní ọmọ àjẹnà wà á bá òun nínú àkàìrí àdìyàrí ọlọsùn ti fi kalẹ oore púpọ. àti ìgbádùn púpọ̀ lẹ́tọ̀ ẹgbẹ́ yóò dùn nínú máa yẹ́sọ̀ ọ̀sọ̀dọ̀ èyí tí ó dùn nínú wàyí lè kọlu sùúrù ara lẹ́sùn lẹ́tọ̀ ẹgbẹ́ ìdùnnú òfin wàyí lè bá gbogbo tó ń jalá kọjá ìrọ̀rùn níbẹ̀ náà sílẹ̀ الله الذي خلق سبع سماوات الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهن لتعلموا لتعلموا أن الله على كل شيء قدير وأن الله وأن الله قد أحاط بكل شيء علما ورني الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن ọlọ́run ọba ọba tó ṣe ìṣẹ̀dá sámà àti ilẹ̀ tó ṣe ìṣẹ̀dá sámà ní méje tó sì tún ṣe ìṣẹ̀dá ilẹ̀ náà gẹ́gẹ́ bí sámà ẹni pé òun náà méje yàtọ̀ àdàlù làbúrú bẹ́ẹ̀ náà hùn àti ọlọ́run ọba máa sọ̀kalẹ̀ wá láàrin sámà àti ilẹ̀. ìtààdàmù ẹnlọ́gbọ́n àdá kúlù ṣe nǹkan bí torí kẹ́yìn ẹ̀dá fẹ́ lè lọ pé ológun lè ṣe ni wàá nà àkọ̀dẹ̀ àhàkọ̀ kúlù ṣe ìlú dájúdájú pé ọlọ́run ọba kò ọmọ gbogbo nǹkan pátá ọlọ́run ọba náà kò ọmọ nípa ìdá rẹ̀. àfa ọlọ́wọ́ ọba wọn nìkan ṣoṣo láì sí ìrànlọ́wọ́ àbórogún àbí ẹnìkan tí ó sọwọ́ pọ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọba láti ṣe ìṣẹ̀dá ẹ̀ ọlọ́wọ́ ọba nìkan ṣoṣo òun ló dá sánmà méje wàhálà kọ̀ọ̀sán bá ń àbí bẹ́ẹ̀ ni ó tún wá dá ilẹ̀ náà méje. وأنزل الأمر مما أوحاه الله إلى رسله yóò wá máa sọ àtẹ yóò máa sọ kalẹ̀ nípa tí ń ṣe wáyé rẹ̀ sí àwọn òṣìṣẹ́ rẹ̀ wọ́n máa ń jẹ́ bí ọkọ̀ọ̀rọ̀ nínú sàmáwá ti wà àti bí tó kó lé ń darí àwọn ẹ̀dá rẹ̀ ní sámà àtìlẹ̀ lè tá àdàmú ayùhàn náà annàmọ́ àlàkùnlé ṣe ìpàdé rẹ̀ torí ká ẹ lè mọ ẹ̀yìn ẹ̀yìn ọmọ ẹ̀dá ènìyàn wípé ọlọ́run ọba olóògùn lè ṣe ní òfin tí ò lè ṣe láyé ọ̀dẹ́dùrú ṣe hùn òfin tó dábàá rẹ̀ lọ. wàá nàkọ́ àkọ́dẹ̀ àhábọ̀ bí kú lè ṣe ẹ̀yìn ma wípé ọlọ́run ọba ó yọ kiri bá ká gbogbo nǹkan nípa ìmọ̀ èyí pé kò sí tọ́lọ́run ọba ọ̀nà. fàlàyé kiri ṣe ó ní àní ìlìhí wà kòdòrò tì í kò sí nǹkan kan tí ó yẹ nínú ìmọ̀ ọlọ́run ọba àbí òkú rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mà gbogbo nǹkan ló sì lè ṣe sí nǹkan lọ́run ọba lè ṣe. ìtumọ̀ ni pé lẹ́yìn ìgbà tí ọlọ́run fi wà lọ àti àwọn kèfèrí Mákà àti àwọn tó tún máa ṣerú táwọn náà ń ṣe ipe tó ọba ilé jáwọ́. òun ti pèsè ìjìyà ẹlẹ́ta eléwu dè wọ́n lẹ́yìn ìjìyà tó wọ́n ti tẹ̀ wọ́n lé ayé. ó tún wá mẹ́nu bà ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ìjọba rẹ̀ tó tóbi àti ìṣẹ̀dá rẹ̀ tó tó tóbi náà ó ní pé ọlọ́run ọba òun lòún ṣẹ̀dá sánmà àti ilẹ̀ ó ṣẹ̀dá sánmà méje ó sì ṣẹ̀dá ilẹ̀ ẹlẹ̀ náà ní méje láti bẹ̀ ló tún wá mú àwọn àdájọ́ rẹ̀ àtàwọn ṣèlérí rẹ̀ wá torí káwọn ẹ̀dá rẹ̀ kó lè máa tẹ̀lé nínú wọn àwọn tí wọ́n dáhùn bẹ́ẹ̀ nínú wọn àwọn tó pe àgbẹ̀rẹ̀kùnrin ń bẹ ọlọ́ni ọgbọ́hu alẹ́ni ìkọ́nà kọ̀tọ́mọ̀ àtọ̀wáwádí wọlé náà lápí nígbà òjò ọlọ́ọ̀bá tó ṣe ìtẹ̀dá sọ́nà méje ó tún wá ṣe ìtẹ̀dá ilẹ̀ náà méje. ابن كثير رحمه الله أن يكون الله مخبرا عن قدرته التامة ọlọ́wọ́ bá ń sọ fún wa ó ń fún wa ní ìròyìn ògo rẹ̀ àti agbára rẹ̀ tó tóbi wọ́n sùn kọ́ ní àbímà àti ìjọba rẹ̀ tó tóbi jùlọ ní ẹkún nàdáàlì kàbáyìí tàn àlàjà àbímù màṣá ọ̀rọ̀ àbílẹ̀ sí i torí tẹ́lẹ̀ ò lè jẹ́ káwa náà ká gbé ṣẹ̀ríà rẹ̀ ká gbé tóbi. ó ní àmọ́wò lẹ́ni kọ́lá kọ́sọ́mọ́ ọ̀sọ̀rọ̀ wà. ọlọ́wọ́ bá èyí tó ṣe ìṣẹ̀dá sánmà méjèèjì. gẹ́gẹ́ bí ọlọ́run ti fún wa léwu nípa àlẹ́bí nù nígbà tó ń sọ fáwọn èèyàn rẹ̀ sí pé alamtaro kéèfà kọ́lá kọ́lá ọ̀sọ̀rọ̀ wá sí ìbá ọ bẹ́ẹ̀ ni bí ọlọ́run ṣe ṣe ìṣẹ̀dá sánmà tó wá ṣe ní méje lórí ara wọn bákan náà ọlọ́run sọ fún mi pé ìsọ́bí ọ̀làwùn sàmà wá ti sọ́rù wà ní àrùbù wọ́n máa sì yìí sánmà méjèèjì àti ilẹ̀ gbogbo wọn ni wọ́n ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run tó ní wàmínà àbí nípìnlẹ̀ òun ìtumọ̀ ní pé sọ́fà àìdọ̀nì ọlọ́run tó náà ní méje gẹ́gẹ́ bí ó ti wá nínú kọ̀rin buhari àti muslim mani tapọ̀ àṣìbran nínú àbí bólman ọwọ́kọ̀ ọlọ́run ìyáwó yóò máa ṣe yá àmàtí ní sọ́bẹ̀ àrùbíìn gbogbo ẹnikẹ́ni tó bá yan ẹrú ọlọ́run bá jẹ nípa pé ó ba ilẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó jẹ́ pé ilẹ̀ yẹn títóbi rẹ̀ kò ju ọwọ́ kan lọ ọlọ́run ló ní mo lọ ilẹ̀ náà lọ lọ́rùn lójú ọ̀gbẹ̀rẹ̀ àròkè àmà láti sánmà kéde òrèlè náà pé aláti ilẹ̀ méje òun náà fi hàn pé ilẹ̀ náà méje lòun náà gẹ́gẹ́ bí sánmà bákan náà tó wà sọ yóò bùkárí alẹ́ sọ àtàlọ́ sọ pé man akọ̀bà mi nà àrùn ṣẹ́yà bẹ̀rẹ̀ yẹn hàpì ẹni tó bá ilé gba ilẹ̀ lọ́wọ́ ẹnìkan tí ó sì lẹ́kọ̀ọ́ sí ilẹ̀ lọ́gbà ẹ̀rọ ó sì fàdé ìyá ọmọ ìsìlámù á fi á fi á fi ìyá rẹ̀ jẹ́ lójọ́ tó di àṣìlámù láàbò wọn lọ́rùn ìlà àbábẹ́rẹ́ àti lọ sí sọ́mà àdìlẹ̀ méje sọ níbí ó ṣàfihàn pé sọ́mà méje ni. bẹ́ẹ̀ ni ilẹ̀ náà méje lòun náà yàtàdà sálò amúrú bẹ́ẹ̀ na hó a afẹ́ eléyìí fi pé ní gbogbo pátá àwọn nínú wọ́n ń tẹ́sẹ̀ tí wọ́n ń ṣe àfọ̀mọ́fọ́lọ̀ wọn. ní gbogbo ilẹ̀ méjèèjì pátá àwọn ẹ̀dá kan wà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba. àdéhùn wọn láti lo ìmọ̀ bùkárí wọ́n ní àlejò àtàlà màmá sọ nínú àdúrà pé اللهم رب السماوات السبع وما أبللنا ورب الأرضين السبع وما أقللنا ولو راقم لدي أتم في أمبو أتي ولو ما قبال لدي أتم تندين إبادين so eléyìí fi hàn pé sọ́mà àtìlẹ̀ méjì ni wọ́n. bákan náà àyíká nípa sọ́nà wà sọ́nà tó ní mẹ́ta màwá tó sọ́bì wọ́n máa fi náà وما بينهن والأرضون السبع وما فيهن وما بينهن في القدس إلا كخلقة مرقاة بعرض فلان nígbà tọrọ ọlọ àyùká sálà ń ṣe àpèjúwe àláràṣì ọlọ́run ọba ẹ wá ní ẹni tọrọ méjèèjì òtó nǹkan àtàwọn tí ń jẹ nínú rẹ gbogbo wọn pátá wọn òtó nǹkan kan tá a bá fi wọ́n wé àlàáfàṣọ bẹ́ẹ̀ ni ilẹ̀ méjèèjì àti ìbẹ̀ nínú rẹ̀ àti láàrin rẹ̀ gbogbo wọn pátá ohun tó nǹkan tá a bá fi wọ́n wé kò sí ọlọ́wọ́ bá tá a bá fi ọwọ́ fi wọ́n wá dàbí pé èkísà kékeré gẹ́gẹ́ bí handkerchief kékeré mọ̀lùkọ́tù tá a sọ sí ilẹ̀ tó tóbi irú àyẹ̀wò ni èkísà àti handkerchief bẹ́ẹ̀ bá níbi ilẹ̀ náà gẹ́gẹ́ bí kò sí ọlọ́run bá ti fún mi. àtẹ́kù sí òótú kéré sí àlàáràṣì torí pé àlàáràṣì ọlọ́run ọba ó ní ìjókòó rẹ̀ àmọ́ kùrùsí rẹ̀ òní ibi tí gbẹ́dẹ̀ lé tó wọn ò ní àlè tí wọ́n àlè fi méjèèjì rẹ̀ wọn bákan náà kùrùsí ó ju àmì àlàáṣí ó ju kùrùsí lọ tábà wá kùrùsí ọlọ́run ra gẹ́gẹ́ bí ẹyọ aṣọ kékeré kan tá a sọ sínú ilẹ̀ tó fẹ́ lọ́jà dirẹ́rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò torí. Tòlẹ́ eléyìí ó fi òfo àti agbára ọlọ́run bàbá. Ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni ní tá a lè mú ànàmọ́ àlàkùnrin ṣe é pàdé. Torí kẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́run ọba ọba ológun ló ṣe ni. Ó ní agbára láti ṣe gbogbo gbogbo nǹkan pátá. Wàá nà àpàdé àhápọ̀ òkú ìṣe ìrìn mọ́. Ìpè ọlọ́run ọba gbogbo nǹkan lọ́rùn torí pé orí ká rẹ̀ ni tí kì í wo gbogbo nǹkan báyìí nígbà tó wọ́n ti ń bẹ látẹ̀lẹ́wọ̀ rẹ̀ so kò sí tọpamọ́ fún ọlọ́run ọba. So. islam tó a ti fi rinlẹ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run ọba àti sunna alẹ́bí sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ ló fi wípé sọ́mà ọlọ́run ara wọn bẹ́ẹ̀ sì ni ilẹ̀ ta náà ọlọ́run ara wọn àwa ti gbọ́ nípa ilẹ̀ kan yàtọ̀ sí ìta ṣùgbọ́n dájúdájú ilẹ̀ ní lẹ́yìn tí àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá wà bẹ́ẹ̀ tí wọ́n sì ń gbé tí wọ́n ń sẹ̀lú tí wọ́n sì ń fi àfọ̀mọ́ sí fún ọlọ́wọ́ bá. ìdí inú tó fi wá nínú àdéhìí ànábì musa tó sọ pé ya Rabb allimni shay'an ad'uka ìwọ ọlọ́wọ́ bá ṣe ẹ̀kọ́ mi ní nǹkan tí màá fi pè ọ́ bí màá fi pàdúrà fún ọ. وقال لا إله إلا الله ni ọlọ́ba ni wọ́n sọ pé láti láti àtẹ́bí mo láwa sọ fọ́nà pé yárọ̀ kúlù láti àkùnlù nàdá ni ó bá àwọn èèyàn náà fún sọ yẹ mo ń fẹ́ nǹkan bí nígbà pé èmi nìkan ní ní ní kí oníṣẹ́ ní òní tí wọ́n mọ̀ sọ. ṣùgbọ́n lá ilé ni wọ́n sọ لو أن السماوات السبع وعامرهن غيري وأرضين السبع في كفة ọlọ́ni wọ musa ìbájẹ́ pé sọ́ra mi kéèké àti gbogbo àwọn tí wọ́n ń sọ gbénú ẹ̀ pátá àti ilẹ̀ méjèèjì àtàwọn náà ń gbénú ẹ̀ pátá fi kíkpàtì wọ́n wà ní àtẹ̀lẹ́wọ̀ ẹ̀yọ̀ kan níbi òṣùn rẹ̀. wàlá ilaha illallah fi kífàtì kí kálmà lá ilaha illallah fún wa ní adọ́kejì níbi òṣùn rẹ̀. làmá àlàsì yìí nà lá ilaha illallah lá ilaha illallah yóò tẹ̀ wọ́n rí lá ilaha illallah yóò tẹ̀ wọ́n rí lórí pé ọlọ́run fi hàn lẹ́yìn òun pé kò sí tó tó la ilaha illallah ṣùgbọ́n níta múlò dín òní pé ọlọ́run pé sánmà méje àti ilẹ̀ méje tó bá àwọn eléyìí ẹ̀rí ni tó fún ẹ̀ pé méje ìdí tá a fi tẹnu mẹ́lẹ́ tá a fi tẹnu mẹ́yìn ni pé àwọn tí wọ́n ka ìwé elédèbò wọ́n lè ti ka lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tí àwọn olùmọ̀ sáyẹ̀nsì wọ́n dà ní rọ́gbé irọ́ ni kò sí ilẹ̀ ní ìyàtọ̀ sí ìta wáyé bẹ́ẹ̀ sì ni kò sí sọ́mọ̀ ní ìyàtọ̀ sí ìta yìí so àwọn náà wọ́n lè rán kiri rèé pé àwọn ni wọ́n ń parọ́ ọlọ́run kan parọ́ torí pé ọlọ́run ní ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم أنفسهم mi ò fi mọ̀ wọ́n ohun ìmọ̀ ohun ń bẹ́ẹ̀ nígbà tí mo ṣe ìṣẹ̀dá sánmà àtìlẹ̀ bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá ara wọn gan fúnra wọn wọ ọmọ mọ kankan lóẹ̀ ọlọ́run bá mi ò fi hàn ó ní mi ò fi hàn wọ́n. tó ọmọ ènìyàn kò ní bò kò ní yẹ ìmọ̀ rẹ̀ so àmọ́ aim and objective ń bí ó ní àti fi hàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ọlọ́run bá tóbi gbogbo rẹ̀ sì tóbi kan pẹ̀lú pé gbogbo nǹkan ló sì mà ìta àlàmú anamọ àlàkù lè ṣe nǹkan mi torí tẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́run bá ọba ológo lè ṣe lórí gbogbo nǹkan wà á nà lọ́ha ọ̀dẹ̀ àhábọ̀ kò lè ṣe é ẹ̀ nà tẹ́ẹ̀sì fi mọ̀ pé ọlọ́run bá gbogbo nǹkan pátá lọ́mọ wọ́n bá wà á dà wọ́n lè gba ìhàmù tó eléyìí ni ìparí súra àkọ́dá tó alhamdulillah wọ́n ti tó àsìkò sí rẹ̀ kájú tó a ní láti sọ̀rọ̀ súra yìí èyí tá a sọ yìí tó ṣe déédéé tọ́lọ́wọ́ bá ọlọ́run kó fún wa ní ládẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kó fún ní ẹ̀sẹ̀ wa jù wá. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. نعم إليه تفسير سورة الطلاق في دير بوع